ọtí tó dára òdodo sunwọ̀n àmọ́ ẹ jẹ́ ká máa mọ ohun tó bá ń ti ẹnu wa jáde nítorí pé kì í ṣe gbogbo òdodo ló gba ẹnu olódodo láti sọ fún díẹ̀ yìí ẹ jẹ́ ká máa mọ gbogbo ohun tí a bá ń sọ jáde ní ẹnu wa kí aláre kó má bàa padà wá jẹ̀bi lágbára ọlọ́run a máa máa mọ̀ ọ́ sọ a ò ní ṣe ọ̀rọ̀ sọ láṣẹ ìdúrà rẹ̀ ẹlẹ́nu mo fi kí yín káàbọ̀ sórí Miliki Express jọjọ sunday to the kemi sexy olórí tó prasa lójú amóhùnmáwòrán yìí yes olórin tí ò kọ́mọ ọ̀dọ̀ kọ́mọ lélẹ́yìn <laughs> mo gbà aládùúrà wípé atẹ́yìn àti èmi àti gbogbo iléeṣẹ́ Orísun tẹlifíṣàn pàrọ̀pátá àmàmà prosper ni àmàmà ní ìtẹ̀síwájú ní gbogbo ohun tá a bá ń dáwọ́ wálé láṣẹ ìdùnnú ẹ̀ bóde ṣe wá ṣe kí ni bó ṣe máa jẹ́ nìyẹn ara mo kí gbogbo èèyàn lólùfọ́ akábọ̀ sórí àkọ́tún ètò tẹ́ fẹ́ràn jùlọ ní gbogbo ọjọ́ Thursday Miliki Express flight mi ti gbéra mo ti ṣetán tí mo fẹ́ download gbogbo àwọn nǹkan tó da tó da àwọn nǹkan tó máa kọ́ni lọ́gbọ́n tó máa múni wa dùn mo ṣetán tí mo fẹ́ download ẹ̀ fún yín torí pé fún ìgbàládùn títí làwa ṣe wà níbí báyìí lónìí adé tí mo pe lórí ètò yes ẹ ní àǹfààní láti jẹ̀gbáládùn gbogbo àwọn abala ẹ̀ka ibi tí orin onírúurú ṣe máa ṣe kí ni níbi tí orin onírúurú tẹ̀ ti máa jẹ̀gbáládùn wọn lọ́lọ́kan òjọ̀kan ṣé ti throwback ni mo fẹ́ sọ ni àbáwọn current song tí wọ́n máa jù sí lẹ́kẹ́ tí wọ́n ṣe ń jù sí ilẹ̀ ṣe wọn grab copy yes lórí Miliki Express náà ni pápá jùlọ níbi tá a ti máa tara lólobó bí a ṣe lè ní ìgbésí ayé ìrọ̀rùn bá ṣe lè gbé ìgbésí ayé tí ò ní ní gallop nínú tínú wa máa dùn pẹ̀lú ìwọ̀n bá ta bá níyẹn náà pẹ̀lú owó ta bá ní pẹ̀lú ọlá àti ìtọ́lọ́mbá fún wa tá a fi ní ṣìlò lórí Miliki Express náà lẹ ti máa jẹ̀gbáládùn gbogbo eléyìí lọ́lọ́kan òjọ̀kan àwọn kí n tó tẹ̀síwájú mo fẹ́ ká lọ jẹ̀gbádùn kẹ́ ẹ lè mọ̀ wípé ẹ jẹ́ sample pẹ̀lú orin tó make sense orin tó make brain orin wo ni wọ́n fẹ́ fún wa ẹ kàn lọ jẹ̀gbádùn one million láti ọwọ́ Davido ètò Miliki Express ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ kú kalẹ̀ àmọ́ kí n tó máa yànnà náà ohun tí a fẹ́ sọ ní abala tattoos mo lọ́wọ́ gbàgbádùn orin tí a ṣẹ̀ṣẹ̀ wò tán ọ̀sán láti ọwọ́ Tẹ́ni Makanaki featuring Bioki and DJ Coolblad mo lérò pé gbádùn orin yẹn ẹ̀rí pé ó yanrantí okay now <laughs> ọ̀sán tá a bá mu ò ní gbẹ. <laughs> alright lábala life artist tún ti tọ̀sẹ̀ yìí kí ni kọ́ta fẹ́ yànnà lé lórí ohun tó máa ṣe wá láǹfààní tó máa wúlò fún wa a sọ wípé kẹgbẹ́ polówó ọjà yín wá àwọn ọ̀nà tẹ́yìn náà ti lè gbà ṣe polówó ọjà yín láyé ara yín tẹ́ fi lè connect tẹ́ fi lè mingle tẹ́ fi lè network òun la máa sọ̀rọ̀ lé lórí kí ni kan náà a ṣe lè ṣe kí ni bí a ṣe lè ní ìbáṣepọ̀ tó dánmọ́rán láwùjọ bá ṣe lè mingle pẹ̀lú àwọn èèyàn bá ṣe lè darapọ̀ pẹ̀lú àwọn èèyàn bá ṣe lè you bá ṣe lè mú nǹkan rẹ jáde ní gbogbo ibi tá a bá ń fi ẹsẹ̀ wa tẹ̀. alright lákọ̀ọ́kọ́ màmá sọ wípé kẹ́ ẹ rí i dájú pé ẹ ní ìdí pàtàkì tẹ́ ṣe torí ẹ̀ jáde as in have a purpose kẹ́ ní ìdí pàtàkì alright kí nìkan tí mo ń try láti sọ ni wípé kì í ṣe gbogbo ibi téèyàn bá lọ wípé ah bí mo ṣe ń lọ aṣọ yìí ṣá mo ti ra aṣọ mo ti ra bàtà ẹjọ lẹ́yìn aṣọ tá a bá ra bàtà kí ni ìdí tẹ́ ṣe tuntun lọ pàtì yẹn lóòótọ́ wọn ní ká wá ṣe ìkómọ ni lóòótọ́ wọn ní ká wá jẹ ráìsì ni lóòótọ́ ní ká wá gbẹnu sí ni ọ̀rẹ́ yín gan lè fà yín dání gẹ́gẹ́ bí àǹbà gbé à ọ̀rẹ́ mi ò mo ní mítìn bì kan jọ tẹ̀lé mi lọ ẹ má dọ̀ lára yín ṣẹ́rí ọdún twenty twenty ní bá sọ fún wípé no time to check time kò sáyè fún dọ́ọ̀lì nìkan tó ń jẹ́bẹ̀ gangan nìyẹn wípé every opportunity tó bá sílẹ̀ fún yín ẹ̀yin gangan ni ká máa fojú wá opportunity torí pé kò síbi tí opportunity ò fara pamọ́ sí ó ń sápamọ́ ni ẹ̀yin lẹ máa la ojú sílẹ̀ láti rò pé no opportunity lè lè fún mi lẹ́yìn tó túmọ̀ sí pé tẹ́ ẹ bá jáde ẹ ní ìdí padà pé bí mo ṣe ń jáde mi ò jáde lásán ẹnikẹ́ni tí n bá bá pàdé ó di dandan kí n ṣe kí ni ó di dandan kí n darapọ̀ pẹ̀lú ẹni náà ó di dandan kí n wá àwọn nǹkan tó yẹ pé ó máa ṣe kí ni ó máa ṣe mí láǹfààní á ṣe iṣẹ́ mi láǹfààní á ṣe ayé mi láǹfààní yálà ọmọ skul ní ni yálà ẹ̀yin ṣì ń kọ́ṣẹ́ ni tàbí kẹ̀ lọ́dẹ̀ ní tó bá kọ́ṣẹ́ tó á graduate níjọ́ kan nẹ́tíwọ̀kì tẹ́ ti ní àwọn náà lẹ́ máa padà polówó ọjà fún amẹ́ni tí ò jáde tí ò mìtì èèyàn àbí tó bá mìtì èèyàn tó ń lejú wọnko wọnko wọnko báwo lẹ ṣe fẹ́ pàdé àwọn èèyàn so fún dé ìtẹ́ bá jáde ẹ rí dájú wípé ẹ i mean any purpose any ìdí pàtàkì ẹ fi fẹ́ jáde wípé bí mo ṣe ń lọ yìí mo fẹ́ mìtì àwọn èèyàn mo fẹ́ rí dájú pé um, project mo fẹ́ submit next tí mo ti kọ mi ò tí lẹ́ni tó fẹ́ help me. but tí n bá jáde mò ń fojú wá àwọn èèyàn tó lè help me. èèyàn láṣọ èèyàn èèyàn lọ́lọ́run dẹ̀ máa lò fún yín àmọ́ ẹni tí ò bá ní lọ́kàn ẹ̀ tí ò wà prepared nínú ọkàn pé bóun ṣe ń jáde tó bá pàdé olórí aláàánú gan kò lè mọ̀ pé olórí aláàánú lòun rí ẹ dẹ̀ jẹ́ ká mọ́ rántí pé aṣọ́lá òun kọ́ lè yàn lásò ẹ ní ìdí pàtàkì tẹ́ fẹ́ fẹ́ jáde ẹ mọ̀rú nǹkan tẹ́ fẹ́ ẹ mọ̀rú àwọn èèyàn tẹ́ fẹ́ bá pàdé pàápàá jùlọ ohun tí wọ́n ń ṣe níbi tẹ́ ẹ ń lọ bí kákọ̀ síbẹ̀ ṣe rí ẹ̀yin náà gbéra yín bẹ́ẹ̀ ẹ mọ̀rú àwọn èèyàn tẹ́ fẹ́ bá pàdé ẹ mọ̀rú nǹkan tẹ́ fẹ́ bá wọn sọ ẹ prepare ara yín ẹ má yẹ káwọn ọ̀rọ̀ máa bá yín lójijì ẹ má yẹ kí contract bá yín lójijì ẹ má yẹ kí business opportunities kó bá yín lójijì get prepared ẹ ní ìdí pàtàkì tó fi ń jáde another thing tí wọ́n sọ fún wa tá a bá ń jáde òun náà ni wípé ẹ wà organized ẹ ti understand kéèyàn wà organized kẹ́ comport ara yín together ẹ put yourself together ẹ ẹ rí dájú wípé um, ẹ kóra jọ exactly ẹ kóra jọ kẹ́ kẹ́ kẹ́ mean oh god ẹni dájú pé kóra jọ ẹ ti understand kí nìkan tí mò ń try láti sọ wípé pé kéèyàn kóra jọ ni wípé tẹ bá jáde ó ti dandan pé pé bóyá pati tẹ lọ yẹn ayẹ tẹ lọ ibi tán pè yín sí company tẹ lọ ẹ tún lè pàdé ẹlòmíì bẹ́ẹ̀ tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló lè fún yín ní card kẹ́ tó délé sílẹ̀ pé sábà ti wá fún yín káàdì ẹ ẹ má jẹ́ kí káàdì máa jẹrà mọ́nú báàgì yín kódà opportunity tó tó láyé yóò sí ẹ má kí káàdì kẹ́kọ̀ọ́ gbà kó dẹ̀ pé bí tẹ́ gbà sí ẹ náà ni káàdì yẹn parí sí ẹ tó ẹ ṣarajọ ẹ mọ nǹkan tẹ́ ń ṣe kí ni nǹkan tí mo ṣe ara sọ pé tẹ́ bá ti gba káàdì yẹn ẹ wá mú káàdì yẹn lẹ́yọ kọ̀ọ̀kan tó bá yẹ kó ní diary tẹ́ ń kọ sí mo pàdé mrs lágbájá àti lágbájá ìgbà tá a sọ̀rọ̀ bí relationship ọ̀rọ̀ tá a jọ sọ for the first time bó ṣe ríre woman yìí wà friendly wọ́n tẹ̀ sọ fún mi fáwọn fẹ́ ṣe party ní on the twenty two mo máa try láti party yẹn sórí mi mo máa try láti check, out, check up on this person bóyá jọ sọ̀rọ̀ nípa birthdays bóyá jọ sọ̀rọ̀ nípa hobbies ẹ mọ̀ tẹ́ bá kọ àwọn details yẹn sẹ́gbẹ́ kan ọjọ́ mi tẹ́ bá fẹ́ relate ẹ lè ní idea mo tẹ́ fẹ́ bá ró èèyàn bẹ́ẹ̀ sọ ẹ lè mọ bẹ́ create friendship láàrin ara yín àmọ́ tẹ́ bá gba káàdì tó end ń bẹ̀ ìjọ́ mi tẹ́ bá pàdé ẹni ó máa dàbí pé ṣẹ̀ṣẹ̀ fẹ́ start all over ni so fún díẹ̀ yìí ẹ rí dájú wípé ẹ pa ọkàn pọ̀ sójú kan ẹ rí dájú pé ẹ kóra jọ ẹ wà organize ẹ mọ nǹkan tẹ́ ẹ ṣe ẹ pọ̀ pàdé èèyàn kó dẹ̀ tán síbẹ̀ ọ̀rọ̀ gbogbo ẹni tó ta ní báyìí yes yes yes ó sọ fún yín pé ọ̀rọ̀ ní ṣókí àmọ́ gbẹ̀dú gbẹ̀dú wẹ́n the boss brain lọ́lọ́kanòjọ̀kan òun la máa fi gba ẹ má gbàgbé Miliki Express ṣẹṣẹ Thursday lunch hour òun náà la jọ ń jẹ gbádùn ní wẹ́rẹ́dìwẹ́rẹ́ yìí ẹ kọ́ lọ gbọ́ ṣẹ̀kẹ̀rẹ̀ láti ọwọ́ Yẹmí Aládé featuring Angelina Kijo ok kalajẹgbadun ètò ṣì ń tẹ̀síwájú. yes top notch African song lórí tí mo fún yẹ Yẹmí Aládé ọkọ̀ represent anytime any day ni mo lẹ́yìn pẹ̀ gbádùn orin yẹn ṣẹ̀kẹ̀rẹ̀ láti ọwọ́ Yẹmí Aládé featuring Angelique Kijo yes gẹ́gẹ́ bí a ṣe ń sọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ lọ́mọ sọ fún pé abala artist la wà ìfẹ́ yìí tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ nígbà àkọ́kọ́ mo lérò pé ẹ̀yin tàdé tíjọ́ bẹ̀rẹ̀ ètò yìí mo lérò pé ẹ̀ ń fi sọ́wọ́ sí ẹ ò ní fi jẹun. all right níbo la bá ọ̀rọ̀ dé irun tí mo sọ lọ òun náà ni wípé bí a ṣe lè ṣe kíni bí a ṣe lè darapọ̀ láwùjọ bí a ṣe lè mingle tí àkọ́ni lọ patí yẹn ká lọ re ká lọ kákọ̀ bọ̀ bẹ́ẹ̀ ṣáá tá à wa lọ sí ibi tó ti ń ṣe nǹkan oríire tó lù náà kọ̀ lọ tákọ̀bọ̀ bẹ́ẹ̀ ṣàkọ́rọ̀ wa má dàbí ejò tó gorí àpáta tí kò nípa lágbára ọlọ́run ọ̀rọ̀ wọ̀ ní dàbẹ́ láṣẹ Èdùmàrè. all right another point ti máa fún wa ni wípé lẹ́yìn tí ẹ bá ti pàdé èèyàn ní ayẹyẹ lẹ́yìn tí wọ́n bá ti fún yín ní card another point ti máa sọ òun náà ni wípé talk less and listen more ẹ yára láti gbọ́ kẹ́ ẹ lọ́ra láti fèsì ohun tí mò ń sọ nìyẹn ẹ yára láti gbọ́ ká lọ́ra láti fèsì nítorí pé ẹni tó bá ń rojọ́ jù ní gbogbo ìgbà ń tẹ torí ẹ̀ jáde purpose tẹ torí ẹ̀ lọ pàdé ẹni pé ah gómìnà kìnnìkan kìnnìkan rè ah kọmíṣánná kìnnìkan rè èèyàn kan ló fún mi lọ́jẹ̀sì CEO company kan lélẹ̀ ọwọ́ àjàjà fún yín ní good audience yẹn bóyá torí ẹni tẹ tẹ̀lé jáde ẹ̀yin náà wá opportunity láti bá wọn sọ̀rọ̀ ẹ wá ń rojọ́ ẹ̀yin lẹ ṣe the main talking bẹ́ẹ̀ tí mo gbẹ́ jọ́tà ẹ̀rọ yẹn kò sí bí ẹ ṣe tó wà tangible láti ẹnu irú èèyàn bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe lè gba ìmọ̀ràn báwọn gan ṣe débẹ̀ tí wọ́n bá ń fún yín ní idea báwọn ṣe débẹ̀ challenges táwọn ti go through but ẹjọ́ tẹ̀ ń rò kò ní jẹ́ kẹ́ rí nǹkan dìmú wálé so fún díẹ̀ yìí ẹni tó bá ń rojọ́ jò rí nǹkan rẹ̀ dìmú lọ tààràtààrà ìyẹn tí wọ́n bá ń bá èèyàn rojọ́ ẹ rí dájú pé ẹ yára láti gbọ́ ẹ lọ́ra láti fèsì torí pé ẹni tó bá ń listen ẹni tó bá ń dẹ etílẹ̀ láti gbọ́ irú èèyàn bẹ́ẹ̀ ló máa ní ohun àmúrelé ẹtẹsán irú èèyàn bẹ́ẹ̀ ló máa rí nǹkan gbòógì dìmú wípé ah nígbà tí mo pàdé CEO iléeṣẹ́ Orísun tẹlifíṣọ̀n àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ rèé ọ̀rọ̀ tí wọ́n sọ rèé bẹ́ẹ̀ náà ṣe lè di èèyàn rèé bẹ́ẹ̀ náà ṣe máa di odò ńlá táwọn èèyàn máa máa bomi nínú mi rèé tí mi ò dẹ̀ ní gbẹ́ torísun òní gbẹ ìyẹn ni wípé ẹ yára láti gbọ́ ẹ lọ́ra láti fèsì pàápàá jùlọ tẹ bá tún wá ṣe eré eléyìí tẹ bá fẹ́ béèrè àwọn ọ̀rọ̀ lọ́wọ́ tẹ bá fẹ́ béèrè ọ̀rọ̀ ẹ rí dájú pé ẹ ń béèrè àwọn nǹkan tó máa jẹ́ kí ẹnìyẹn lè béèrè ọ̀rọ̀ àmì tó máa lè jẹ́ kẹ́ni ẹ fún ní àwọn àlàyé tó kún kì í ṣe pé kẹ́ máa béèrè lọ́wọ́ wọn ní wípé à irúṣẹ́ ò lẹ wá ń ṣe ó di dandan kó sọ pé kápẹ́ńtà ẹ̀ẹ́ báwo lẹ ṣe máa ń jẹun oúnjẹ ò lẹ láìkì ju ráìsì ni àmọ́ tẹ bá béèrè lọ́wọ́ irú èèyàn bẹ́ẹ̀ wípé à iṣẹ́ kápẹ́ńtà tẹ̀tẹ̀ ṣe yìí báwo gan lẹ ṣe ṣe ìyẹn ni wípé ẹ̀ ń béèrè ọ̀rọ̀ láti fẹ́ mọ̀ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ níbi tí wọ́n bá challenges tí wọ́n ti go through báwo ni wọ́n ṣe jáde nínú challenges yẹn that's to tell you that àwọn ìbéèrè tẹ máa béèrè ìbéèrè tó máa jẹ́ kẹ́yìn gan kọ ọgbọ́n ni ìbéèrè tó máa jẹ́ kẹ́yìn náà mọ̀ wípé no èmi náà fẹ́ di ńlá àwọn questions ẹ máa máa béèrè àwọn questions tó yẹ pé a máa wú ọ̀rọ̀ jáde nínú ẹni yẹn ni kò ní jẹ́ àwọn ẹ́ńsà mo ṣe béèrè yẹn náà kó dẹ̀ dá lé mọ́ mi náà bẹ́ẹ̀ ń tẹ́ béèrè ni wọ́n máa dá yín lóhùn tẹ́ bá ti béèrè pé ah, iṣẹ́ kílẹ̀ ṣe iṣẹ́ kápẹ́ńtà iṣẹ́ kílẹ̀ ṣe àmọ́ máa ń ro iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni bọ̀ ẹni tó bá pàdé mi tó sọ pé ah olórí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ń ṣe báwo gan lẹ ṣe ń ṣe báwo lẹ ṣe ń ṣe tẹ̀tún act mi báwo lẹ ṣe ń ṣe tẹ̀tún ṣe ìyàmú fún báwo lẹ ṣe ń ṣe you know ẹni yẹn fẹ́ fẹ́ ọ̀rọ̀ gbọ́ ni ẹni yẹn fẹ́ ó ní kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ mọ̀ láti ọwọ́ mi ni ó dẹ̀ di dandan kí n ṣàlàyé torí màá fẹ́ di màá fẹ́ explain ara mi bọ̀ ìwọ tó dé ah ọ̀gá o so ẹ máa ń ah yes ah so ah. ẹ máa ń film yes Ah, ah so ẹ má ṣe presenter yes ìyẹn ni wípé ẹ ti béèrè question tó ti question ẹ gan answer ó ti pọ̀n dání lọ́wọ́ rẹ̀ di kò lè further more kò lè jẹ́ kẹ́ mọ orú èèyàn tí mo jẹ́ so tẹ bá ní opportunity láti pàdé èèyàn ní àwùjọ léèyàn tó máa ṣe yín láǹfààní talk less kẹ̀dẹ̀ rí dájú pé àwọn question tẹ̀ ń béèrè ẹ̀yin gan ti gbáradì gbogbo ìgbà náà kọ́ ni mo fẹ́ ṣe make up mo fẹ́ wọṣọ mo fẹ́ fine mo fẹ́ slay torí èèyàn mọ ọjọ́ tí olórí aláàánú èèyàn máa pàdé èèyàn èèyàn mọ ọjọ́ tí help àtẹ̀yàn ti retí láti ọjọ́ sí pé tó máa pàdé èèyàn dábẹ̀ lọ́wọ́ ẹ̀ pé what do you want bẹ́ẹ̀ ṣe máa wò náà bẹ́ẹ̀ onítọ̀hún ṣe máa wò lọ́rìn fún ẹni tí ò ṣe kíni ẹni tí ò prepare ẹ̀ then tá a bá tún pàdé èèyàn ẹ rí dájú pé ẹni interest ẹni yẹn at hand gbogbo ìgbà náà kọ́ ni àfẹ́mí àfẹ́mí àfẹ́mí selfish person ló máa ń ṣe bẹ́ẹ̀ ẹ show interest pé ẹ like ẹni yẹn ẹ fẹ́ mọ irú èèyàn tẹ́ni yẹn jẹ́ ẹ desire láti know more and much about the person tẹ bá ṣe irú nǹkan báyìí tẹ bá wu irú wà báyìí á yá ènìyàn láti ṣe kíni láti jókòó tì yín ó lè jẹ́ five minutes ló fẹ́ fún yín tẹ́lẹ̀ five minutes á di kíni á dológun ten minutes á di pọ́ di twenty minutes at some point ẹlòmíì gan lè sọ pé ah, ah a dẹ̀ ṣe pàdé ni o níṣẹ́ dẹ̀ dàbí pa ti mọ́ra for twenty years relationship eh, ah, in short ọwọ́ tẹ́ ẹ gbé òun lẹ́ni yẹn dá padà fún yín àmọ́ tó yẹ pé ti mí tèèyàn wọn fẹ́ sọ ẹ̀yin náà lè fẹ́ sọ̀rọ̀ ilé ayé yín ẹ̀yin lẹ nídìí ẹ̀fù ẹ̀yin lẹ ah, ah no ẹ̀ má yẹ ká máa ṣe bẹ́ẹ̀. ọ̀rọ̀ ìgbà yìí tí wọ́n fọ́ta bí mo ṣe ń ṣàlàyé ẹ̀yin pé mò ń go deep deep deep mò ń break it down kó lè yé wa kó lè iṣẹ́ ọ̀sẹ̀ tètò bá parí next place tá a bá máa lọ à á lè gbáradì láṣẹ Èdùmàrè olórí aláàánú ò ní fi wá sílẹ̀ tá a bá dé ta a máa mọ a fẹ́ sọ ọlọ́run á dẹ̀ máa ṣe a máa kọ́ àmọ́ ṣe ẹ kọ́ lọ jẹ̀gbádùn jọ́rẹ́ yes jọ́rẹ́ láti ọwọ́ Adekunle God featuring Kiss Daniel Miliki Express ẹ̀yọ Thursday test. tẹ̀síwájú ẹ kú kalẹ̀ featuring Kiss Daniel mọ́lẹ́wọ̀n pẹ̀ gbádùn orin tẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbọ́tọ̀ yẹn yes Adekunle God ẹ̀kọ́ tó bá máa jùlẹ̀ báyìí gbogbo alámàgbà gbogbo everybody ló máa gbàgbé ní gbàgbọ́ tí yes orin yẹn dùn ká má fọwọ́ rọrin sẹ́yìn orin yẹn dùn alright a ṣì ń sọ̀rọ̀ a ṣì ń yànnàná bí a ṣe lè ṣe kíni bí a ṣe lè ní ìbáṣepọ̀ tó yanrantí láwùjọ bá a ṣe lè mingle pẹ̀lú àwọn èèyàn tá a bá jáde mo ti ṣàlàyé ká wà organize ká ní ìdí pàtàkì tá a fi jáde ká rí dájú wípé tá a bá jáde you know àwọn cards tá a bá gbà tá a bá délé a níbi tá à ń kọ details yẹn sí a dẹ̀ ní short note tá a máa kọ nípa ẹni ẹ wípé ok Mr. lágbájá olórí ìgbà tí mo pàdé olórí ok olórí sọ báyìí ó sọ báyìí irú ìwà tí wọ́n láìkì rè bí wọ́n ṣe ń ṣe sódà ọjọ́ míì tẹ bá pàdé ẹni yẹn ẹ lè mọ tẹ fẹ́ gbé kò wọ́n ẹ lè mọ bẹ ṣe fẹ́ treat wọn ẹ lè explain pé ok bóyá ṣẹ́ni wà aggressive ni ṣẹ́ni wà friendly ni ṣẹ́ni tí mo lè bá ṣeré excessively tí ò dẹ̀ ní bínú ni ẹ máa ti mọ̀ first impression náà ni ohun tí wọ́n impression tẹ bá fún wọn làwọn náà máa dá padà fún yín alright another thing tí ma tún sọ fún ọ náà ni wípé keep moving as in Emma má rọsẹ̀ rárá 2020. Emma twenty ẹ má rọsẹ̀ rárá ibi tí ẹ bá lè lọ àsìkò yóò kí n ṣe àsìkò tó yẹ pé èèyàn máa sùn á wá di aago mẹ́wàá á ọrùn di aago méjìlá ibi tí opportunity bá ti yọ fún yín pẹ́ẹ́ tí ẹ̀fọ́ yẹ́rìn lásán ẹ rí dájú pé ẹ package ara yín ẹ lọ síbẹ̀ ẹ ti understand ẹ lọ síbẹ̀ ẹ connect ẹ má dúró nọ́tàn ti gbà tẹ́ríyàn bá tó ṣoríire téèyàn bá ṣoríire gan èèyàn ò tún ní dúró síbẹ̀ ẹ ti understand èèyàn ní láti ṣe kíni be on your feet kẹrí wípé yes gbogbo ibi tí wọ́n bá ti ń ṣe dáadáa níbi táwọn èèyàn ńláńlá bá wà èmi náà máa débẹ̀ mo dẹ̀ máa rí tètè mi mú kúrò ńbẹ̀ ìyẹn ni wípé keep moving kẹ́dẹ̀ dájú pé ẹ̀ ń share resources yín kí ni nǹkan tí mo mean by resources ẹ̀ ń share àwọn nǹkan tó bá as in tó bá wà ní kápá yín tẹ́yìn náà lè fi ṣe oore tẹ́ lè fi ṣàánú gbogbogbà kọ́ ní owó owó owó mi ò sọ̀rọ̀ nípa owó báyìí take for instance ẹni opportunity láti pàdé èèyàn níta lẹ́yìn tẹ́yìn gan ti wò wípé àti má dẹ̀ pàdé woman yìí á dẹ̀ help me o tí má dẹ̀ pàdé woman yìí woman yìí máa ń wọ aṣọ mo gbọ́ pé wọ́n ń wọ aṣọ olówó lá ẹ̀yin dẹ̀kẹ̀rẹ̀ fashion designer ní ẹ wá wá opportunity láti meet wọn kí ṣe gbogbo àtẹ̀yìn bá meet yàn lè máa ti ń sáré sọ pé ẹ wo actually ma fashion designer ni mo ń ṣe mo máa ń gbẹ oríṣiríṣi aṣọ iṣẹ́ ọ̀tún nǹkan tẹ́ wọ̀ yìí irú èèyàn bẹ́ẹ̀ lè má fún yín lọ́díẹ̀nsì bọ́ ẹ wà opportunity láti jókòó tì wọ́n ọpẹ́ ni fọ́lọ́n lókè ọ̀run ẹ wá wá wò pé kẹbá kí ni mo lè ṣe ibi tẹ́ ti jókòó ẹni ẹ lè sọ̀rọ̀ pé mechanic òun kí ni tí mechanic mi ṣe mọ́tò mi báyìí ẹ̀yin dẹ̀kẹ̀rẹ̀ yìí náà ni mechanic kan tẹ́ ẹ ń lò ẹ tètè ya ṣe ẹ pé àmọ́ mo dẹ̀ lẹ́ni tó lè help yín o tó lè sáré wá bá wa ṣe instantly tó dẹ̀ máa kúrò ń bẹ̀ ẹ má di ẹnu pa